ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo kí gbogbo èèyàn ọmọ ọlọ́run tí ẹ ní àǹfààní láti máa gbóhùn mi ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní orúkọ ńlá jésù kristi ilẹ̀ yòówù tó wà lónìí yóò san àánú fún ọ bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè láàrin àwọn ẹkẹgbẹ́ rẹ̀ ó tayọ àánú tó tayọ kó bà lé ọ lónìí kó rí orí ọ̀fẹ́ gbà gbogbo ohun tí ọkàn rẹ̀ pòǹgbẹ fún lórúkọ jésù kí ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni yóò rí mo wà ní ìwé John orí eight ẹsẹ̀ thirty six láàárọ̀ yìí ìwé Jòhánù orí eight ẹsẹ̀ thirty six bíbélì wípé nítorí náà bí ọmọ bá sọ yín dòmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ hallelujah jésù sọ ọ̀rọ̀ yìí fún gbogbo àwọn ènìyàn pé bí jésù bá sọ wá dòmìnira tí ṣe ọmọ ọlọ́run ó ní a ó di òmìnira nítòótọ́ jésù kristi nígbà tó gorí àgbélébúlọ̀ tó fi ẹ̀mí rẹ̀ rúbọ tí ó sọ̀kalẹ̀ sí ipò kú tó sì jíǹde àjíǹde rẹ̀ yẹn ló sọ àwa tí a bá gbàgbọ́ nínú rẹ̀ àti iṣẹ́ yìí di òmìnira pátápátá kúrò lọ́wọ́ èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ ẹ má gbàgbé pé iṣẹ́ ọwọ́ èṣù ó ní gbogbo àwọn nǹkan ibi tí ń bẹ láyé ṣùgbọ́n tí a bá ti yọ̀ǹda ayé wa fún Jésù Kristi tí a gbàgbọ́ nínú orúkọ rẹ̀ tí a gbàgbọ́ nínú iṣẹ́ ìràpadà tó ṣe lórí àgbélébù àti àjíǹde rẹ̀ kúrò nínú òkú ó ní a ó di òmìnira kúrò nínú iṣẹ́ èṣù kúrò nínú àìsàn kúrò nínú ìbẹ̀rù kúrò nínú àwọn agbára òkùnkùn ayé yìí mo rọ̀ ọ́ láàárọ̀ yìí gba Kristi gbọ́ gbàgbọ́ nínú orúkọ rẹ̀ gbàgbọ́ nínú iṣẹ́ ìràpadà tó ṣe fún ayé ní orúkọ Jésù wàá sì di òmìnira ó yẹ tẹ́wọ́ ẹ jẹ́ kí n súre fún wa láti òní lọ ní orúkọ Jésù Kristi ó di òmìnira kúrò nínú àìsàn àti àrùn tí ń bẹ nínú àgọ́ ara rẹ lórúkọ Jésù lónìí di òmìnira mo kéde pé lórúkọ jésù kúrò nínú gbèsè ó yá di òmìnira ìdè gbèsè tó dè ọ́ lórúkọ jésù kó já láàárọ̀ yìí kúrò nínú ìpọ́njú àti ìbànújẹ́ ó yá di òmìnira mo gbàdúrà pé láti òní lọ kí àánú ọlọ́run kó máa ṣiṣẹ́ lórí ayé rẹ kí oore ọ̀fẹ́ ọlọ́run kó máa fọhùn fún ọ mo gbàdúrà ohun gbogbo tó ń de ọkàn rẹ yẹn lórúkọ jésù ó di òmìnira lọ́wọ́ àlàkàlà lórúkọ Jésù ó yá di òmìnira lọ́wọ́ ìbẹ̀rù àti ojò láàárọ̀ yìí lórúkọ Jésù ó yá di òmìnira mo gbàdúrà òróró titun olúwa kó tulé ọ lórí àánú tó tayọ kó jẹ́ tiẹ̀ ìyanu tó ṣòro gbàgbọ́ olúwa kó fi bẹ̀ ọ́ wò ẹ rí i pé ha àṣẹ olúwa tó báyìí lórúkọ Jésù kó tiẹnu rẹ jáde o ò ní ṣaláìní ìbànújẹ́ ò ní débà ọ́ látòní lọ wàá máa gbádùn ìlera rẹ ọlọ́run yóò tún agbára rẹ ṣe àárẹ̀ kò ní mú ọ ọlọ́run yóò bùkún fún ọ bó bá ń jáde tó bá ń wọlé ọlọ́run yóò bùkún fún ọ bó ṣe máa rí nìyẹn lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground sam highland estate ní ìlú abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ire ire ire ní tèmi o.